kc-one station àbò wà a tù àṣìwà tó wàá máa upload ìtumọ̀ nípa fẹ́ràn ènìyàn lẹ́wọ̀n lóye yín. Bèjì kí slide. Ah, ah, ah, alájà emi ò ń jà bẹ́ẹ̀ pé kí n wá wò ó pé ká má jà lọ láàrin mi àti yín ẹ̀yin náà mọ̀ pé mo ní ẹ fẹ́ àwọn aráàbí ilẹ̀ ẹ máa tajà yín lọ. ẹ lè sọ fún mi pé kí n fa àwọn aráàbí ilẹ̀ lánàá kọ́rọ̀ station àti kóòtù dé kó dẹ̀ jẹ́ ilẹ̀ màmá instigate yẹn torí ẹ sọ pé ẹ fa àwọn aráàbí ilẹ̀ lánàá bí sí náà ṣe bẹ́ẹ̀. Bísí á ní kí n fìyàn lẹ̀ Bísí ló dẹ̀ tún máa gbé ṣó ló máa tún gbé màtíríà wá tẹ́yìn bá sọ̀pọ́tì mi dénúdénú dékùndékùn pẹ̀ fáwọn aráabí ilẹ̀ nígbà táwa sọ pé a ti lọ kóòtù a ti lọ station ẹ má jẹ́ kí pé anything wà lórí péjì wa ọwọ́ tí àwọn opponent wọn bá gbé làwa náà máa gbé so why are you uploading their pictures nǹkan tí ẹ̀ ń analyse ó yàtọ̀ sí tó wà lórí train brọ́dà mi ẹ ti yẹn a lè ti torí pa àwọn fẹ́ gba monetization àbá fẹ́ ràn yàn lẹ́wọ̀n àwọn píkṣọ̀ tèmi rí nìyẹn ọkùnrin lẹ́yìn ẹ ṣe máa gbà mí mọ̀ràn náà ẹ dẹ̀ ń gbà mí mọ̀ràn dáadáa ẹ ti yẹn so tẹ bá ní ẹ fà wọn ara bílẹ̀ tí n bá nínú èmi ni mo nìjà náà ṣé bí jà is my war tí n bá nínú mi ìfi wọn lẹ̀ tí n bá dẹ̀ dé tí n bá ní à àwọn pípù yìí o báyìí báyìí báyìí ń for now mo expect pé ó yẹ kí decision mi kẹ́ ẹ bá mi respect ẹ̀. You don't understand? So, so. ṣé mo sọ bẹ́ẹ̀ àbí mo sọ bẹ́ẹ̀. ẹ lè sọ bẹ́ẹ̀ ń gbà kan rí ṣó ti yẹn mi ò dẹ̀ lè dákẹ́ fẹ́ sábọ̀d àmọ́ ngbà tẹ́ ẹ sọ bẹ́ẹ̀ ngbà yẹn kò ní ìkankan ṣe pẹ̀lú gbà tẹ́ ẹ upload pictures ngbà tí kéèsì wà ní court àti station ẹ sọ bẹ́ẹ̀ rí ngbà kan rí pọ̀ kí ló dé tẹ́ ẹ ṣe mú lò nígbà tá a ní ìdí ẹ̀ gangan gan ẹlẹ́ẹ̀sọ bẹ́ẹ̀ abẹ́ ẹ̀sọ bẹ́ẹ̀ yẹn kọ́ lọ̀rọ̀ yẹn kọ́ la nídìí picture yẹn kọ́ la fẹ́ níbi báyìí ẹ sọ bẹ́ẹ̀ àbẹ́ sọ bẹ́ẹ̀ ìyẹn kọ́ la fẹ́ ó ṣe jágbà tọrọ station àtọrọ kóòtù ṣẹlẹ̀ another one ìyẹn ti ẹ̀wà glaring recently ó ṣe jágbà tọrọ one billion lawsuit ṣẹlẹ̀ a rí impact yín a rí ń tẹ́ ẹ ṣe náà. nígbà tó rírọ̀ one billion ṣẹlẹ̀ màá tún pè ẹ̀mí àti márùn-ún jọ́gàn o ẹ̀yin tí ẹni máa pọ́pọ́pọ́pọ́ èmi dẹ̀ lè rojọ́ tí n bá ti rí èèyàn mi pọ́pọ́pọ́pọ́ ah kọ́ọ̀tù báyìí ee station báyìí gbogbo tactics mi ẹ̀yin ni mò ń sọ fún náà so ń gbà tẹ́ pé gbogbo tactics tí mo fẹ́ lò ní kọ́ọ̀tù àti station ẹ̀yin ni mò ń sọ fún kílẹ̀ wá upload picture fún. mi ì rí kọ́mẹ̀ntì yẹn ẹ̀yin ọmọ ọlọ́run. mo ò tún mú option wá pé ijó tẹ ẹ máa ń jó yẹn ẹ ṣe máa jó lọ. a kankan ṣe brọ́dà mi gbogbo ìtẹ́ǹsọ ìkò ní value ẹ̀yin kọ́ lẹ bá mi bẹ̀rẹ̀ business mi náà ẹ̀yin dẹ̀ kọ́ lẹ kọ́ mi lọ́gbọ́n tí mo fi ń business mi up to now as you can see i'm doing well in my business tẹ bá máa gbà mí nímọ̀ràn nípa business mi you don't understand a jẹ́ pé a jọ ń ṣe business kan náà Ah, àjọṣe business kan thank you jare embo quick said that i just love you mami àjọṣe ah, business kan náà sọ yín kọ́ lè máa kọ́ mi strategy tí màá fi business mi mo strategy tí mo fi business mi mo dẹ̀ ń jẹ lọ ọlọ́run dẹ̀ you don't understand kí n lọ máa jó ńgbà tẹ́sábọ́ọ̀dù náà máa ń gẹ̀ sí òun kí n lọ máa jó ńgbà tí dọ́kà sí tó bẹ̀rẹ̀ kí n lọ máa jó ńgbà tí Sọjí ọ̀dà kó sí ṣẹ́yìn lè jòrú ẹ̀ tẹ́yìn bá dúró sí Nàìjíríà tẹ́ ẹ làkàkà tẹ́ ẹ púṣẹ̀ dé lẹ́bù tí mo púṣẹ̀ dé ṣẹ́yìn lè lọ jíjòrú ẹ̀ ngbà tẹ́yìn ta rain tẹ́sábọ̀dù fèsì rain yín pẹ̀lúpẹ̀lú pẹ́ gbójú jáde ẹ mọ tẹ́ fojú ẹ sábọ̀dù rí ẹ wá imagine tó bá yẹ pé ẹ̀yin lẹ tiraka tẹ́ ẹ dúró sí Nàìjíríà tẹ́ ẹ púṣì ẹ̀ tẹ́ ẹ forí rọ tẹ́ rọ ohun tí mo rọ yẹn wọ́n wá ní kẹ́ ẹ lọ́ máa jó ẹ jẹ́ ká máa fọ̀rọ̀ ṣírò ara wa ṣe rí fracas ò tà mọ́ nígbà fracas làwọn èèyàn máa máa nísìnyí àwọn ọ̀rọ̀ pàtàkì pé tí wọ́n bá ń sọ máa máa bí àwọn èèyàn nù torí èmi tí mo lọ̀rọ̀ mo máa analyse critically irú èmi nísìnyí ìyá àbàdàn bí ìyá àbàdàn ṣe wà yẹn mi ò tún lè fọwọ́ ẹ̀ sọ̀yà pé mo lè gbà Ìyá nímọ̀ràn torí ibi tí geographical area shop Ìyá Ìbàdàn ó yàtọ̀ sí geographical area shop ti tèmi ṣé ti yẹn so ká má ti wá sọ pé ẹni tí ò gbé Nàìjíríà ẹni tí ò ṣe business ní Nàìjíríà abẹni tàjọ ṣe business kan náà eléyìí kọ́ lọ̀rọ̀ ẹ gbà mí mọ̀ràn kí nìyẹn ní ṣe lẹ́yìn tí mo ti jagun tí mo ti ṣẹ́gun tí mo ti win single handedly gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yóò ní kọ̀kọ̀ kò add value ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ nísìn kò add value ẹ sọ fún mi àbẹ́ ẹ sọ kí ni mí nìyẹn ṣọ́ta mi wà lẹ́wọ̀n ni àbọ́ta mi wà ní station àbò tán fọ́ta mi àbátọ́pọ́n tá ọ̀tá mi jókòó tẹ́ wá ń sọ pé mo sọ fún àbí mi sọ fún ẹ. nígbà tẹ́sà bọ́ọ̀dù kọlu èlò ní gbogbo owó tẹ́ fi bẹ̀rẹ̀ rain gbogbo kápítà yín lórí rain èlò ni. Eh, bàtẹ́ sábọ̀dù kọlu rẹ́ẹ̀nì ẹ fi wọ́n sábọ̀dù wò náà ẹ wá imagine tẹ bá pù gbogbo nǹkan tí wọn bá bá ṣe ráǹfà lẹ́kọ̀ọ́ yìí tó bá jẹ́ ilẹ̀ kéèyàn wá ní kẹ́ lọ́ọ́ máa jó so àwọn nǹkan yẹn ò make sense àwọn kò make sense àwọn ọ̀rọ̀ kan wà tí ẹ̀ka máa repeat ní 2024. twenty four ó máa jẹ́ káyé máa rí wa tán kò dáa. ó ti yẹ nǹkan tá a bá lè gbà ẹ jẹ́ ká máa ẹ má jẹ́ ká ní kọ́mọlà kejì wá gbà fabẹ́rẹ́ gún rẹ̀ wò òun tẹ́yìn kí lẹ́sà ẹ̀yìn àtẹ́sàbọ̀ kí lọ́jọ́ dàpọ̀ ẹ sábọ̀dọ̀ ò gbọ́mọ yín ṣépè náà ẹ gbà fún ẹjọ́ wọn tán ẹjọ́ fàájá ẹjọ́ kílímà fàájá ni so ẹ dẹ̀ rí nǹkan tẹ́sàbọ̀dù ń ṣe ẹ sábọ̀dù gbé oògùn wa ó ṣe Látìfù àní bàbá tó ń pè bàbá Láti jàjà ojú yín ló ṣe ń jẹgi àṣẹ why would you be telling me in 2024 that you were telling me to leave ẹ tó ń jẹ kò make sense brother mi kò ń ṣe kò ń ṣe good content kò ń ṣe good content it's a watery content àwọn ọ̀rọ̀ kan wà tẹ́mi àti yín ti sọ rí mi ní lè san 2024 yìí tí n bá rí pé ọ̀rọ̀ tó tó lose credibility ni telling a business tycoon tó ń ṣe dáadáa tẹ́lẹ̀ pé kó dákẹ́ ó dà ẹni kì í máa jó ńgbà tí àwọn èèyàn ń gba owó Florida padà ṣé bí gbogbo ẹ ni mo fi wọ̀nyí èlò lẹ fi ránṣẹ́ sí mi ṣe sẹ́ǹdì owó sí mi. ṣe anábìwá Muhammed sali wasala ńgbà tó fẹ́ kúrò ní Mẹ́kà tó ń lọ Mẹ̀dínà ẹ má bínú pé máa ń gbé tán ńlá nìyẹn ṣé ńgbà tí ogun lé ànábì bọ̀ ńgbà tánábì dé ẹnu ọ̀nà ihò tó sá pamọ́ sí níbi tálàǹtakùn ti takùn ànábì ò ṣe dúró síta kó ní òun lọmọ ọlọ́run kó wá ní ẹ̀yàn oníbàndìrí ó yá ẹ fún mi ẹ ẹ ẹ ṣànábì lọ́jọ́ bàndìrí ṣàlàjì ànábì lọ́jọ́ so ẹjọ àwọn àwọn àwọn ọ̀rọ̀ kan wà kò ní wait kò ní wait ó wọ́ tree gan ó dẹ̀ wà ridiculous ṣàwọn pé tá bá gbéra wa báyìí nínú ayé tá bá wá ń sọ̀rọ̀ tó wá ń gbé wa báyìí and regardless of our differences my relationship with you the way i'm going to bash you is different from the way i'm going to bash others mo ò lè díjú mo ò lè díjú bash yín at the same time ọ̀rọ̀ tó máa rí dínkù yín mi nífẹ̀ẹ́ kẹ́ sọ. ẹ ti yẹn nígbà tí wọ́n mú Jésù nígbà tí wọ́n fi tẹ́ḿbìlì bàbá ẹ̀ ta ata ó fìbínú dàrú wọ́n sáré adjust ara wọn ọjọ́ tí wọ́n tán ta Jésù tán bìtírè Jésù Jésù ń wòran ni wọ́n tà fọ́tà wọ́n kan àgbélébù wọ́n kọ́ adé Jésù Jesus was looking at them. Ngbà tó di nine minutes he called unto his father lóun wish kí kinní ire kọjá and the father said let my will be done because you did not act at the accurate time a dẹ̀ ti kọ́ ni pé àsìkò Jésù ti tó Jésù níbi tó avoid wàhálà dé kò fẹ́ yàn kò gbọ́ṣẹ́ ọmọ kankan kò fi bọ̀bí ṣeré kò la kò jẹ̀gbẹ́ onírun ṣé you understand Ora ra mọ̀nba rẹ̀ ẹ rí pé ńgbà tí wọ́n mú tó capture ẹ̀ kò ronú ọmọ kò ronú ìyàwó ó fi rẹ̀ lẹ̀ ó dẹ̀ pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ ànábì sá eré torí ànábì ní ìyàwó ó ní ọmọ ànábì ní so many things to protect that was the reason he ran for his life he fought with the last blood in him. be a joke, and he never kept quiet. Jésù tó fi to tó fi tó fi rẹ̀lẹ̀ fi He had no wife, no children, nothing. He came, he saw he conquered and he left. And not Muhammad sallallahu alaihi wasallam because of his children his family, his wives, his disciples. He fought and he won. Yeah, ànábì be you know, and ni be one yo. ilé ayé yìí? Òun ka Bible, ó lè má understand ẹ̀. Kì í ṣe gbogbo èèyàn tó ń ka Quran ló understand ẹ̀. Kì í ṣe gbogbo Bible. Àwọn èèyàn believe pé tó bá ka Bible, olúwa lójúṣọ́ àgùntàn mi, kí ní kẹ̀mí kí ó tó bá ka fatia tó ka gbogbo ẹ̀ dára kì í ṣe kíkà yẹn gangan gan bringing those stories into practice òun gangan níṣẹ́gun. òun gangan níṣẹ́gun ṣó ti yẹn àwa lè máa ka quran o a lè má jẹ mọ a lè já sáwọ o but when it comes to ìmọ̀ ẹ gbàgbé ẹ̀ sìn ah. ẹni ẹjọ ẹni wá kọ́pì design aṣọ tẹ́ ẹ bá fi ń jó ó dẹ̀ ní ok. ẹni wọn máa kọ́pì aṣọ design ṣẹ́yìn fúnra yín ò rí ẹ̀yin fúnra ara yín ò fojú yín rí látijọ́ ọjọ́ ìtẹ́ ti lọ ṣé ṣòlélẹ̀. Eyin fúnra ara yín ẹ̀ rí ẹ̀yin ò rí one copy ẹ̀ gbogbo àwọn tó gba wèrè àbáyà gbogbo pé kọ́ tó rí ti kọ́pì ẹ̀yin ò rí ẹ̀yin yín méjèèjì rí ẹ̀yin náà máa gbọ́ tó pé mo gbọ́ràn sí yín lẹ́nu bóyá nbá má lè fọwọ́ mu lọ nbá má lè mọwọ́ lọ ẹnu lẹ́nu ẹ sọ pé mo yín nbá má lè mọwọ́ mi lè jẹun lẹ́nu yìí. mi ní lè jẹun lẹ́nu ẹ̀yin náà ìwé mi tí mo wà nàìjíríà báwo ni ṣe máa gba àmọ̀ràn bísínẹ́sì lẹ́nu ẹ̀yin tẹ́ wà lámẹ́ tẹ́ wà ní London. alájà eh, mo ń gbàgbé nǹkan apart from pé mo ń gbàgbé nǹkan mo ò dẹ́ ń purọ́ mọ́yàn. ìtẹ̀ rántí ìdá àwọn nǹkan yẹn mo máa ń try láti guide against ẹ̀ mo ń gbàgbé nǹkan mo ò dẹ̀ ń purọ́ mọ́yàn. ok. ìjọ ilé tó dájú pé kí ni ọkọ́kọ́ dìde pẹ̀lú èèyàn kí ni o sọ̀pọ̀tì èèyàn pé sẹ́ńtọ̀ nígbà èèyàn níbi náà àlejò máa ń sọ̀rọ̀ ẹ̀ ń dúró ló pé gbogbo kódà ẹ̀ máìlì gbogbo tó bá pàṣẹ kìí ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ni kò sí àti jọ sọ̀rọ̀ pásínálì ó yàtọ̀ ó tún yàtọ̀ sí ìfẹ́jọ́ ń ṣe pé kíní ẹ̀kọ́ tẹ̀ ń bèèrè sọ ni mo sọ etí mẹ́ta bó ti lórí ẹ̀ kò náà ṣe wípé mo fi ṣe kíní kò ṣe pé mo fi pọnyin lé lórí ẹ̀ mo fi ọba tó dáa mo fi rẹ́ ẹni bí mo ti wà yìí olóòtú ọ̀rọ̀ tó bá ti di wípé máa sọ ọ̀rọ̀ sáré tó tó tí a gẹ́tì bẹ́ẹ̀ sìn. mọ̀ ń gbọ́ yín sà. ìyẹn bọ̀ tí mo fẹ́ tà mo fẹ́ kẹ́ gẹ́tì mi ni wípé ẹ má wà ẹ má ipe ẹ má jẹ́ ká wà kò yẹ pé mo onígbà pé mo rí ṣẹ́fẹ́ kí ni mo iṣẹ́ ìtẹ̀ ti ṣe wọ́n. ẹlẹ́ẹ̀kejì náà ni pé mi ì nífẹ̀ẹ́ kẹ́ ẹ má mi ìfẹ́ kẹ́ ẹ má wà lẹ́bù pé kẹ́jọ wà lẹ́bù kan náà lẹ́bù obìnrin. mo mo mo ti mo ti gbọ́ yín. kódà tó bá ṣe ẹgbẹ́ mi tó bá ṣe ẹgbẹ́ mi tó bá ṣe tó bá ṣe tó bá ṣe tó bá ṣe tó bá ṣe tó bá ṣe tó bá ṣe tó bá ṣe tó bá ṣe tó bá ṣe tó bá ṣe tó bá ṣe tó bá ṣe tó bá ṣe tó bá ṣe tó bá ṣe tó bá ṣe tó bá ṣe tó bá ṣe kí dáadáa yẹn kó máa rìn mí lọ ṣé tí nǹkan kan wà tó jáde pé tí yàn ṣe lọ́la tí ẹ̀fẹ́ ìjọba ta fún yàn ẹ̀rí ọkọ̀ bẹ́ńgò ní tó ń bá lù ẹ̀rí ọkọ̀ ó lágbára ju kí yàn àtàkì yàn lọ. nǹkan tí yàn bá àtàkì yàn sì wà rẹ́ni tó bá bá pariwo kọ́tẹ́ yàn kan máa ń dẹ̀ láàmú àbúrú ló máa jẹ fún. ẹ̀rí ọkọ̀ tó ti sàlẹ́ kó rẹ̀. bàbá Bariga mo ti gbọ́ yín. mo fi ọba tó bí náà dìbò mọ̀ yín bí mo dọ̀ ẹ ń kó lórí ẹ ẹgẹ ti bẹ ó náà sábà sọ ọkọ ẹkọ tí a ṣe ìkọ báyìí ní ìfẹ́ ìkọ báyìí ìkọ tó dùn mí tó dùn mí nì nítorí ìkọ tẹ̀yìn sọ ìkọ tẹ̀yìn sọ nínú ẹni pé kí tó máa pé kí máa gbọ́dọ̀ pé lọ́rọ̀ lórí lórí fèsì ìpè kí máa ní sísè yàtọ̀ sí gbọ́dọ̀ tó jẹ́ pé oníṣìláàmù bí o wà láì ẹ̀yìn nítorí pé mu ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ó wà ní ọ̀rọ̀ yìí ẹ̀ẹ́dẹ̀ ní lọ kọ́dà kó yẹn yìí mo wọ́n ṣe dédé fúnjẹ́ pé yẹn gẹ́gẹ́ ló ṣe kàbúrú ẹ̀ ṣe ẹ̀ kọ́ ju aburú tó ṣe yẹn ẹ̀ ju aburú tó ṣe báyìí kọ́tẹ́ ṣe yìí eléyìí ò dáa ẹ̀yin náà mi tẹ́ ṣe sí ẹ̀ sọ ẹ̀ nítorí obìnrin bẹ́ẹ̀ lómi yẹn akọ́dọ̀ pé èèyàn mi ni wà fẹ́ tó dà tó dà no bàbá bàrí mo ò ní mo ò ní wọnú ẹ mọ màá kọ conclude àwọn nǹkan tí mò ń sọ màá dẹ kúrò mẹ. ẹ kí ẹ jọjọ ẹ ẹ má wọnú ọ̀rọ̀ yẹn mọ mo fi tó. ẹ mo kàn máa conclude màá dẹ kúrò. ẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ wa láìsàlà ẹ ṣàlàyé bó ti fẹ́ bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ nìyẹn lẹ́yìn ni mo sọ yẹn tẹ́lẹ̀ bá nígbàgbọ́ ní ọlọ́run tó bá gbọ́ sóbi yìí kó mọ̀ pé mi ò ṣe tó kúrọ̀ ó dẹ̀ lọ jèrè ní lẹ́nu yẹn nítorí pé mo mọ̀ nǹkan máa ń sọ nípa ẹ̀lẹ́dà ẹni yìí ló. bàbá ń bàrẹ̀ jà ẹ̀ka lẹ́sà ibikíbi tẹ́ bá wà mú kí yín o ojú òní tì yín ọlọ́run abá mi tún ti yín ṣe. Eh, ẹ̀yin bàbá wa náà lè máa ń sọ ẹ máa ń ní pé nígbà míì wà ọ̀rọ̀ máa ń wà kò kí ń sáyè nígbà míì wà yìí máa ń wà kò kí ń sọ̀rọ̀ bàbá ń bàrígà ìrí omi ìmọ̀ rí o but um, ṣẹ́rí ilé ayé yìí ó ní ìkọ̀kan tó máa ń sọ nínú Quran wọ́n ní ìdí náà sùràtà mistake àfinimọ̀nà lọ́lọ́run ọba àfi kọ́lọ́run fi gbogbo wa mọ̀nà àfi kí ọlọ́run ọba kó fi gbogbo wa mọ̀nà ṣẹrẹ́ ni tí ò kí mutí tẹ́lẹ̀ tó bá bá rẹ̀ láàrin àwọn ọ̀rẹ́ tó mutí ṣẹ́ ń gbọ́ mi tá a dẹ̀ mọ̀ pé kò mutí kò sí bó pẹ́ bó yá ẹni yẹn sì máa fún ìwé ààrẹ out ẹ má gbàgbé pé i was not into fracas tẹ bá dẹ̀ máa ń gbọ́ ṣé omi dáadáa mi ò kì í ṣe fracas person mi ò dẹ̀ ní lọ fẹ́ni tí kò wá fún mi bàbá ń bá rẹ̀ gà mi ní lọ fẹ́ni tí ò bá wá fún mi ṣe rí ibi tí mo dé nínú ayé lénìí àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sí mi torí ẹ̀yin kọ́ ló ṣẹlẹ̀ sí ẹ lè fíìlì tí mò ń fíìlì kò sí bí mo ṣe lè rojọ́ tó kò lè yé yín torí èmi ni mo mọ ibi tí bàtà ti ń ta mí lẹ́sẹ̀ wọ́n wá ní òòṣà bó o bá lè gbè mí ṣe mí bó o bá ṣe bá mi bàbá ń bàrígà tẹ ẹ bá fi ojú inú wo gbogbo tó ń ṣẹlẹ̀ lórí social media lálàkọ̀kọ́ tẹ ẹ bá gbé ojú social media kúrò mi ò ń ṣe ọmọ tó yájú ó lè má pọ̀ ṣùgbọ́n ló ń fún mi ní ìmọ̀ ọgbọ́n àti òye tí mo dẹ̀ ń dúpẹ́ fọlọ́run ó lè má wàá pọ̀ ọlọ́run wá fún mi ní nǹkan kan tó jẹ́ wípé bẹ́ẹ̀ bá kó àwọn ẹgbẹ́ mi jọ láyé ìsìn bẹ́ẹ̀ bá kó wọ́n mílíọ̀n wọn jọ ẹ lè má rí méjì ẹ lè rí méjì ẹ lè má rí mẹ́wàá mo ní nǹkan kan tẹ́gbẹ́ mi ò ní bàbá ń bàrí gàṣẹ mọ̀ kan náà mo ní loyalty mo mà lóyà o mo lóyà bí afọ́jú mi ṣe mọ̀ pé afọ́jú tẹ bá ní bílọ̀nà ọ̀nà ni tẹ bá ní bílọ̀nà ọ̀nà ni tẹ bá gbé nǹkan dúdú fún tẹ bá ní pupa ni wàá ń bàrí gà nǹkan tó bá mú mi tí mo skate through gbogbo ogun tó ń gbé nígbà ìgbéyàwó mi títí mọ́gbà tí mo fi bímọ títí dìsìn táyé òde rí àṣírí ìgbéyàwó mi ó yẹ kẹ́ ẹ mọ̀ pé loyalty mi ó ṣeé ṣe kán má rí lára obìnrin kankan mọ́ ṣe wá mẹ́ni tó fún mi ṣe ẹni tá a jọ wà tá a pera wa lọ́kọ àtìyàwó òun ló jẹ́ kí loyalty mi kó easy fún mi àti ṣe ẹ jẹ́ ká gbé tèmi àtọkọ mi sẹ́gbẹ̀ẹ́ ẹ jẹ́ ká wo tèmi àti Bísí bàbá ń bàrígà ohun tí Bísí ṣe fún mi bọ́n bá gbé akíkanjú ọkùnrin sílẹ̀ àfọ̀sára ti bà nǹkan jẹ́ o ẹ wo level of loyalty mi. ṣẹ́rí lọ́dọ̀ brọ́dà mi level of loyalty mi ó pọ̀ ju ti mi ò rí irú ẹ̀ rí lọ́dọ̀ brọ́dà mi àná ọkọ mi gbà fún mi ni tán bá pè mí ọkọ mi á ní ọmọ yìí ẹ ti ń pè ẹ́ torí ẹ̀gbọ́n mi ó ní bí mo ṣe ta brọ́dà mi yẹn fọkọ mi bí Bísí ṣe ṣaburú fún mi tó ó ní bí mo ṣe tà á fún ọkọ mi ọkọ mi wá jẹ̀dá tó gbọ́n gan-an tó dẹ̀ ní sùúrù ọkọ mi ò kí ń ọkọ mi ò ń dá sí nǹkan ọkọ mi máa jẹ́ ó lọ wa ohun tó máa ń ba màmá mi lẹ́rù jù láyé òun ni level of loyalty mi ẹ̀rù máa ń ba màmá mi pé ah, level of loyalty ẹ̀ tán bá ń bì tírí ẹ̀ ṣé kò ní máa get at you ṣé kò lè pa ẹ́ ṣá èmi nìkan ni mo mọ̀ mí ìwà diplomatic when it comes to loyalty tí n bá máa lóyà máa ń lóyà tán ni kẹ́ ẹ dú ọ̀tá mi kó ku tùtùrú kú ọ̀run mi ọ̀tá mi máa lóyà tán ni. àbámbàrìgà ṣe rí mo ṣe wá lóyà tó yẹn èmi náà ní èmi náà ní principle èmi náà ní principle mo máa ń gọ̀ nínú loyalty mi mọ̀ bóyá ẹ gbọ́ bí tí mo tún sunkún mò ń sọ fún Bísí pé Bísí ìjọ má bà mí jà tí n bá ṣe ẹjọ́ sọ fún mi ohun tó bá mú mi tí mo ẹ̀ndí ọ̀bísí tó ń dùbù mi tó rẹ̀ ń jáde tó ń kọrin olè fún mi tí mi ò rẹ̀ jáde tó padà tí mo tún lọ ń ba tí mò ń bèè àbámbàrígbó yẹ kẹ́ mọ̀ pé level of loyalty is out of this world àbámbàrígbó ẹ̀dá kan ni mi ní bá ṣe láyé yìí ẹ̀mẹ̀dá náà àbámbàrígbà ṣe mọ̀ pé sábọ̀d dorcas sọjí. So wọ́n lè gbé ogun ni wọn ò lè pa mí. ẹni tó gun ẹ̀ wọ́ọ̀sì jù òun ni Bísí PMP jẹ́ntú o ẹ sábọ́ọ̀dù náà wà ń bẹ̀ o wẹ̀já yọ ẹ sábọ́ọ̀dù. yọ ẹ the same thing yẹn lẹ́sàbọ̀dù ṣe fún mi èmi nìkan ni ìyá àti bàbá mi bí mi níwájú mi lẹ́yìn mi lẹ́bí mi lára mi ò dẹ̀ kí n kọ̀ rẹ̀ tí n bá wá mú ẹbí mi ọjọ́ tí n bá ti ka ẹ̀ níbi tán ti ń pàpéjọ ọbẹ̀ tọ́ta fẹ́ fi pa ọ̀tá mi. bàbá ń bàrígà ṣe mọ̀ pé kò sí ẹ̀ṣẹ̀ tẹ́ lè ṣe ọ̀rẹ́ yín kò sí ẹ̀ṣẹ̀ náà láyé yìí tẹ́ lè ṣe ọ̀rẹ́ yín. bàbá mi gẹ́gẹ́ kí n tọ̀nà báyìí ṣe mọ̀ pé kò sí nǹkan tó lè yára pa yín láyé yìí kò sí ogun tó lè pa yín láyé yìí bàbá Bàrígà nǹkan kan ló yára àti ṣàbúrú fọ̀tá yín láìṣẹ́ yìí òun náà ni tí ọ̀rẹ́ yín bá ń lùlù fún ọ̀tá yín pé ó yá gbàmọ́ gbàmọ́ gbàmọ́ gbàmọ́ ó yá pàátán pàátán ó yá pàátán pàátán ó yá gbọ̀ọ̀bẹ gbọ̀ọ̀bẹ ó yá gbọ̀ọ̀bẹ. kò sí ikú tó yára pààyàn tó yẹn kò sí oore kankan tó lè tara irú Ísírẹ́lì ọ̀rẹ́ bẹ́ẹ̀ jáde wọ́n ní ojú ẹni láti máa kú sí ẹni ṣé brọ́dà mi ò ṣẹ̀ mí ni àìmọye ìgbà tó ṣẹ̀ mí àmọ́ mi ò lè fi hùn mi ò lè fi hùn. Bísí mo tún tún sọ torí brọ́dà mi lọ́rọ̀ èmi àti Bísí ṣe wò ìfà torí brọ́dà mi àwọn tí brọ́dà mi jẹ lówó tí Bísí fẹ́ ṣe ṣòfò brọ́dà mi kẹ́ ẹ gbọ́ dáadáa ó pẹ̀lú tí mo ṣe gba lọ́ọ̀yà lọ́wọ́ Bísí sódà tí n bá gba lọ́ọ̀yà lọ́wọ́ ẹ̀ kò ní lè lọ ṣe ṣòfò bọ́dà mi mi ì dẹ̀ fẹ́ sọ fún bọ́dà mi torí bọ́dà mi á fi ṣe ṣòwò mi ì dẹ̀ fẹ́ kí Bísí wá tú àṣírí bọ́dà mi ṣẹ́rí àti mùsùlùmí àti kírísítẹ̀nì mi ò rí anybody bí èèyàn ọlọ́run ní nàìjíríà everybody ń dun tán fẹ́ jẹ ni kò sẹ́ni tó ń sòtítọ́ àti christian àti mùsùlùmí everybody wà tó fẹ́ jẹ ni kò sẹ́ni body tó ń sòtítọ́. kò tí ì sí everybody àti sheik o àti mọ́mọ́ àtàfà o àti pásítọ̀ o àti fada o everybody máa ń sọ̀rọ̀ based on ẹran ara so therefore I did not regard anybody as èèyàn ọlọ́run. èmi àti Bísí ò ń ṣọ̀rẹ́ náà èmi àti Bísí nítorí kí Bísí lè bá ṣe ṣó fún brọ́dà mi àná ó pẹ̀lú tí Esabod ṣe fẹ́ kí n denounce Bísí so that a lè ṣe ṣó brọ́dà mi àná da ẹ má gbàgbé pé èmi àti brọ́dà mi àná nìkan la close àmú third person wọlé àwa méjèèjì yẹn ni tí n bá rí i pé DKY ń bu màá lọ bá DKY màá lọ DKY kí ló fàjà wa àti brọ́dà mo fẹ́ kẹ́ parí ìjà message time and date don't lie ẹ má jà ẹ má ṣe bẹ́ẹ̀ ah brọ́dà wa dẹ̀ láìkẹ́ kìnnìkan kìnnìkan tí n bá rẹ́ni tó ń bu lágbájá tí n bá rẹ́ni tó ń bu brọ́dà mi nígbà tèmi àti Esabod ń sọ̀rọ̀ gbogbo ohun tí Esabod ń sọ fún mi pa brọ́dà mi ni mò ń sọ fún brọ́dà èmi àti brọ́dà mi close gan bẹ́ẹ̀ ṣe ń wò mí tí brọ́dà mi bá wá fún mi máa bojú ẹ̀ jẹ́ bọ́kọ́ tí mo mọ̀ bí àṣírí nípa ẹ̀ ìní release ẹ̀ láyé bí Bísí ṣe wà yẹn àìmọye nǹkan tó wà lọ́wọ́ mi Bísí ṣé mi ní international passport ẹ lọ́wọ́ Bísí mo ní international passport wà tọmọ ẹ lọ́wọ́ náà ṣé mo ti gbé síta mo ní international international passport ẹ lọ́wọ́ náà ìwọ àtọmọ ẹ mo ní international passport tí mo fi ṣe tí mo fi ṣe ticket fún ẹ pé kó wá Nàìjíríà ó ti gbàgbé ni mo ní lọ́wọ́ orí mi kí n post ẹ. Yeah ọ̀rọ̀ ẹ̀ dàbí ìgbà tí wọ́n ní mo jalè ní Ìdúmọ̀tà táwọn yẹn wá sọ pé ẹ kíní kan ah, ó yẹ kí Lizzy ti fọlọ́pàá mú wọn ọjọ́ kejì ńgbà tí mo fọlọ́pàá mú wọn mo ti mọ̀ pọ́n máa rìnrìn wọn jẹ́bẹ́ kó la wà ńgbà tọlọ́pàá dẹ̀ ní ńgbà tí kì í ṣe ọlọ́pàá DPP ní kán máa lọ ńgbà tí DPP ní kán máa lọ ṣé mo pariwo síta ṣé mo post ẹ̀ ṣé mo gbé sí punch ṣé mo sọ̀rọ̀. ṣé mo ṣé mo ẹ má parọ́ ẹ̀yìn ni ṣé mo gbé síta rí gbogbo bí ọlọ́pàá bí DPP ṣe kọ lẹ́tà pé kọ́ máa tó bá pẹ́ lómi ni gbogbo bá ṣe ń lọ kóòtù yẹn gbogbo ẹ̀ fáńkọ̀fù sí wọn lọ́wọ́ gbogbo wọn ẹ̀ ṣe gbá gbogbo ẹ̀ ní máa mú details ẹ̀ ẹ mú Nollywood yìí kan jáde tó máa ṣerú nǹkan bẹ́ẹ̀ fún ní dùmátà tí ò ní yà wọ́n tí ò ní gbé kámẹ́rà tí ò ní ṣe èyí tí wọn ọ̀ṣẹ́ gan dúró sẹ́nu ọ̀nà station pé tán bá rí yìí sí ẹni tí ò ṣẹ́ ó láwọn máa pa ẹni yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ni ẹ wá ìmájì tó bá jẹ́rú ẹni bẹ́ẹ̀ náà kí gbolè lólórí nínú ìlú mọ́ta pọ̀pí àbí ẹ̀rí bí mo yẹ ni. Like person where they wait to a people, lose so that Bísí ṣé mi ní international passport wa tó mọ̀ ṣé mi ò ní vulnerable video yìí ṣé mi ò ní vulnerable video yìí ọmọ ẹ àkọ́kọ́ tán gbà ṣé mi ní fọ́tò ẹ̀ fídíò ẹ̀ àtàwọn òbí tó wà lọ́dọ̀ ẹ̀ ọmọ ẹ kejì tán gbà àwọn òyìnbó tán tọ́mọ ẹ lọ́wọ́lọ́wọ́ ṣé mi ní fọ́tò wọn ṣé mi ní fídíò wọn ṣé mi ò ní fọ́tò bàbá ọmọ ẹ̀ yìí tó wà lẹ́wọ̀n ṣé mi ò ní àkọ́bí ẹ tó wà ní nàìjíríà ṣé mo ti gbójú ẹ̀ síta mú nǹkan kan tí mo ti gbé wá sí péjì tèmi wá ó rí pé ìwọ ojoojúmọ́ à ó ń gbé núdù ó ń gbé fídíò gbogbo nǹkan tó mọ̀ nípa Lizzy wọ́n ń gbé síta. so bàbá ń bàrígà ẹ ṣe sùúrù ó ti yẹ yín ẹ jẹ́ ká máa rí àlàfo Islam lára yín ẹ jọ sá àfo Islam tí mo sọ ni wípé kẹ́ tó jáde tẹ́ bá rí ọ̀rọ̀ kò sí bẹ́ẹ̀ ni ẹ ṣe lè súnmọ́ yín tó ẹ kọ́kọ́ máa bí Ọlọ́run kó fi òtítọ́ hàn yín ṣe àwọn pé kò máa fún lọ́kọ́ tí ò ní roko sọ́dọ̀ rẹ̀ brọ́dà mi ò ní sọ pé òun ṣá bíbá mo gbàṣẹ́ ni o brọ́dà mi ò ní sọ láyé tẹ bá pè mí náà jókòó ni màá ní ilé ilé ilé but i'm not ready for that. Uh, if reverse is the case Bisi would have posted the passport. Cherry ẹ jẹ́ kí n play brother please Baba Bariga mo appreciate yín o dáàdi wa mi ò níṣù pẹ̀lú yín o mi ò bú yín o èèyàn dáadáa ní mo dẹ̀ láìkì yín mi mọ yín rí o mo kàn máa ń gbọ́ àbá ń bàrí gàf náà tí bá pàdé mi lè dá yín mọ̀ but show tẹ ṣe lọ́dọ̀ pmp ni mo kàn ń sọ̀rọ̀ lé lórí pé. ó fẹ́ ta bú ó fẹ́ ṣe ápè ó fẹ́ ṣe kíní fún ni ó fẹ́ ṣe bá fún ni wàláì tọrọ bá débẹ̀ bàbá jọ sọ̀rọ̀ nínú ìgbà mi wàláì dáadáa tí wàá wá lọ láéláé kẹ́ni mọ̀ pé ah kódà tó bá ti tó ń bá wù obìnrin kẹ́ni bẹ́ẹ̀ kẹ́ni má tẹ̀lé pa ẹni kẹ́ni rí wa ìjọba ká ní tẹ̀lé sí mi o ìjọba ká tẹ̀lé sí mi o ẹ̀jẹ̀ tẹ̀ máa jẹ́ máa ẹni bẹ́ẹ̀ kẹ́ lọ lórí ọ̀rọ̀ yẹn ẹni bẹ́ẹ̀ kẹ́ lọ. ẹ mo mo lọ màá kọ conclude ṣe hmm. get me sir. ẹ ẹ kọ ẹ ẹ ẹ kọ ẹ get me. sí. ẹ ṣẹ́ bọ̀ mi kàn fẹ́ kọ̀nfàmù pé ṣé Saoty ṣé mo búlì ẹ̀ ni. láyé láyé láyé mo fi ọ̀rọ̀ tó àhà ah, ah. ṣe tẹ bá búlì Saoty ṣe ọmọ bí Saoty ti sí mi tẹ bá búlì Saoty ẹ̀ka àti yóò níjọ ṣe láyé. pmp Saudi bully was posted on my page like I said. It was streamed on my page. ẹ̀yin èèyàn ta ló notice nǹkan kan nípa mi pé tí n bá post any celebrity àbí mo post any personality ẹ lè bá negative comment nípa ẹni yẹn ta ló notice ẹ nípa mi. ta ló notice ẹ nípa mi that is how I hold people into my esteem. Saoti video can never be streamed. on my platform. Because already Sauti was being sold out by his wife. And everybody were castigating him, attacking him. Such show cannot be streamed on my page. Even Koma Jessauti ẹni tí kò bá wá fún mi their show or their whatever should not be streamed on my page because a máa rí àwọn ọ̀tá wọn á kọ́mẹ̀ntì oríṣiríṣi tó lè jẹ́ kẹ́ni yẹn ní mi sínú <clears throat> ọ̀tá tí mo ti kó jọ ti pọ̀ tó. àwọn ọ̀tá mi mo mọ bí mo ṣe ń lò wọ́n fi gòkè ọ̀la torí àwọn náà kọ́kọ́ wá fún mi èmi kọ́ ni máa ń lò fún wọn. at least àtijọ́ ń bọ̀ tipẹ́ you should know my principle I will never go for people that doesn't go for me. even the father said alájà rẹ sẹ́yìn ẹ̀ ń jà ẹ̀ ń pàpà lọ sínú omi gbóná ó ní géèmù tí Bísí wá play lọ́dọ̀ mi náà ṣé kí n gbé jáde láàrin èmi àti yín ó ní géèmù tí Bísí wá play nípa bàbá yẹn òun ni mo ṣe sọ fún bàbá yẹn pé ṣé bí mùsùlùmí ẹgbẹ́ yín ni Lawal àti Lizzy Anjorin ọjọ́ tán ti gbé new duty Mr Lawal àti voice note ẹ̀ṣẹ́ ẹ̀ sọ̀rọ̀ ńgbà tán dẹ̀ jí àwọn ọmọ ti yín kó èmi ni mò ń fẹ́ fún kódà àwọn ọmọ tó kó ọmọ àwọn tó kó ọmọ yín lẹ̀ wọ́n sọ pé wọ́n rí fídíò mi àmọ́ ìgbà tó tó àsìkò tó yẹ kẹ́yìn fòrè san oore àtijọ́ tán ti wá ń bá àwọn fà ṣé bàbá yẹn dákẹ́ for a second ìdẹ̀fẹ́ kémi dákẹ́. ohun tó o bá ti lè gbà má fi lọ́mọ làkejì yẹn èmi bẹ́ẹ̀ ṣé wò mí kò sí nǹkan kan tí mo lè fi regard anything that has to do with people tó wá láti pé Yorùbá tó ń ṣe Islam yorùbá tó ń ṣe christianity kódà yorùbá tó ń ṣe ìṣẹ̀ṣe àfi kó o ṣọ́ra ṣàṣà nìyí tí ó ń wùwà ọlọ́run láàrin wọn ẹ̀dẹ̀ la ojú sílẹ̀ mùsùlùmí ẹgbẹ́ yín tó ń gàràfà ẹ̀dẹ̀ rí obìnrin mùsùlùmí ó dẹ̀ rìkọ́ọ̀dù ìhòòhò àti voice note ọdún kìíní ọdún kejì ọdún kẹta kírísítẹ̀nì dẹ̀ fi ń gba monetization ẹ̀dẹ̀ ń gbádùn ẹ̀ ẹ̀ wá ń sọ fún obìnrin kékeré tó dẹ̀ dúró tirú ọkùnrin yẹn pé sí ọkùnrin yẹn ò gbọ́dọ̀ pé ẹlẹ́jẹ̀ níwìn. Those things lingers in our brain. We cannot forget your role. You cannot tell us you are doing any Islam. You can't tell us that is not Islam. Islam that I know, Islam teaches us that we should protect ọmọ ìyá wa àdẹ̀ gbọ́dọ̀ ta ọmọ ìyá wa tó bá jẹ̀bi tó bá jàre a máa mú wọlé ni a máa mú wọlé bọ̀ lójú àjèjì according to religion bọ́n ṣe ń ṣe religion nísìn ọ ẹ àjèjì làwọn àwọn àwọn àwọn bísí àwọn dọ̀kásì ṣe bẹ́ẹ̀ rí wípé a rí àáfàá lórí social media nígbà tí Sọjí ń gba tó lọ ọ̀dà pósí a rí odidi àfáà náà tó ń gbé database ẹ̀ fún Sọjí tí ò dẹ̀ lè pe Sọjí pé Sọjí gbójú kò lára kí ni ọmọ ìyá mi lẹ́ni àdẹ̀jọ́ ń sọ̀rọ̀. ó kílẹ̀ fẹ́ fi ta Islam fún mi gbogbo yín tẹ̀ ń display Islam lórí social media mo fẹ́ kẹ́ ẹ fún mi ní nǹkan ẹyọ kan tẹ́ lè fi ta Islam fún mi èmi gba Islam ni kò sẹ́nibọ̀dì tó lè ta fún mi torí irọ́ èké àti ìbàjẹ́ pátápátá kò sí ohun tá a lè fi ṣàkàwé fún ọmọ àbọ̀mọ́mọ́ nínú gbogbo ìwà yín lórí social media. ẹ kàn ń ṣe ìsìláàmù ni mùsùlùmí mélòó tó ń kọrin lẹ protect mùsùlùmí mélòó tó ń ṣe tíátà lẹ protect alájà wa kọlọ́ba àfọ̀rúkẹ́ tó kú recently ṣe bá another version of muslim ló bẹ̀rẹ̀ sí fi òkú ọ̀tá ẹ̀ ṣeun tó wù ú àmẹ́ ń pàtẹ́wọ́ fúngbà tó ń fi irú ọ̀tá wa ṣeun tó wù ú ìwà ní gbogbo nǹkan láyé ṣe rí a lè sọ̀rọ̀ pa fẹ́ràn èèyàn ká má bà tèèyàn jẹ́ gba nǹkan bẹ́ẹ̀ yẹn. ẹ ẹ lè pè mí ẹ̀yin kọ́tọ̀ ìgbà lè pè mí láyéláyé ẹ lè pè mí ẹ lè pè mí. ẹ kọ́ọ̀sì láti búlì ẹ̀ ẹ̀yin rí mi as bully ni no òun náà ni mo sọ sí. ẹ eh, eh, nà ọ̀rọ̀ sàùtì kúrò ẹ̀yin tẹ́ ẹ máa ń gbọ́ mi ṣe rí mi as bully. Ah, God bless you. Temisan, ah, eh, thanks for that statement. Every action and responses of everyone concerning the blackmailers attacking you were noted and can never be forgotten. So, when you go back to your ẹ yà yọ pé à ah, ibi ìtẹkù sí ni. kódà ẹ fi nǹkan kan sí mi lọ́wọ́ níjọ́ kan. lẹ́mọ̀ ẹjẹ́ èèyàn tó jẹ́ búlì ní ẹ̀mọ́ ìpapọ̀ àwọn tó pè aláburú èèyàn ni èmi ò lè bá aláburú ṣe èmi ò lè bá aláburú sọ̀rọ̀ ẹ̀kẹ́ tó bá wílé èèyàn ẹ̀kọ́ ò lè fẹ́ kọ́lá yẹn. kò sẹ́kọ̀ọ́ lẹ́nu ẹ̀dọ́ ẹ̀kẹ́ tó bá gbìyàn ní búlì àpàtẹ̀nìjẹ́ lẹ́ni tó pè ní búlì èmi ò gbé ìbò bọ̀dé bó ṣe yé mi sí ni mo sọ fún yẹn bàbá ń bàrí jà. anyway ṣe mọ̀ pé ojú tó ní kálukú ti ń rí nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni. anyway. no no no Ah, àjà. ẹ mo se ṣe show kan lánàá mo ní àjà. nínú olólùfẹ́ èmi òun ni alájà o. mo ti mo ti gbọ́ yín. mi ìdè àmọ́ bàbá ń bàrígà o bọ̀ mo kàn like stand wọn mi ìmọ̀ wọn o bọ̀ mo like stand wọn ẹ rí pé mi ò wá àṣìmọ̀ wọn àti pé ẹ wo ẹ ṣáà jẹ́ mọ́. olólùfẹ́ mi nọ́mbà one dẹ̀ nìyí. látara ìfẹ́ ti yí látara ti ta làjà nítorí gbogbo ẹni tó bá di tọ́rẹ̀ yín lójú rẹ̀ wá ìfẹ́ ti yí látara sọ àti ti tọ̀dọ̀ làjà. mi bọ́ máa ń gbórúkọ. nígbà tí àwọn alájà lọ tọrẹ náà ẹni kíkà lè gbogbo tó jábọ̀. àbámbáyé. because ẹ̀yin ṣáájú àlàjà ẹ̀jẹ̀ ti bẹ́ẹ̀ sìn ìkànnì olórí òkú bí abá àtàlẹ̀ ẹ̀jẹ̀ ti ilá kọ́kọ́ mọ̀ èrìkìlá kọ́kọ́ mọ̀ ká tó mi ẹ̀jẹ̀ bá dẹ̀ nífẹ̀ẹ́ gbogbo tó bàbá Bariga ẹyẹ tí bá ti conclude ń sìn máa pè é padà ṣẹgẹ́ẹ̀tì mi sà máa pè ẹ máa pè. bàbá Bariga dá fún yín tí ó pọ̀ ojú òní tì yín o àwọn ọmọ yẹn aṣoríire o ẹ jókòó jẹ wọn ọmọ bàbá Bariga ní gbogbo ìgbà tó jẹ ọmọ bá jiná kò ní korò lẹ́nu yín o bàbá Bariga I appreciate you thank you so much uncle ẹ jẹ́ ká gbọ́ another one ọmọ tó ń da kíní yẹn fún mi rẹpẹtẹ gan àwọn kíní yẹn pọ̀ láti ṣe díẹ̀ sínsìn. I'm already singing bird. I'm already continental, international. Killing lọ sùn sí kí Ẹ́ one thirty àwọn èèyàn dẹ̀ mount pa. ẹ tó ṣáà play gbogbo géèmù yìí ìwọ tó play gbogbo géèmù yìí sí ìwọ tó play gbogbo àwọn géèmù yìí wájà wà níbì kan lójú ara ẹ ò fi rẹ ẹ̀ṣẹ̀ sí. Si ẹ̀kọ́ ń jẹ́ ká yé mọ̀ dáadáa nípa mi ni ń jẹ́ ká yé mọ̀ dáadáa nípa mi ẹ̀ ń jẹ́ ká yé mọ̀ dáadáa ó ti yé ẹ̀ ń jẹ́ ká yé mọ̀ dáadáa nípa mi ọlọ́run. ẹ̀ẹ́dá jagun yìí mo fi ọlọ́run búra tẹ́ bá dá jagun yẹn o wọ́n á ti pa yín lá tipẹ́tipẹ́. right tó bá jẹ́ pé ẹ ìjagun yẹn ni nígbà tí ogun yẹn bẹ̀rẹ̀ alájà mo fi ọlọ́run búra wọ́n á pa yín àwọn tí wọ́n tí wọ́n tọ́ ní à ó gbọ́dọ̀ kú ni pé ó gbọ́dọ̀ kú ni o wọ́n pa yín. àwọn èèyàn kan wọ́n